إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي بمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وقف الله سبحانه وتعالى أترى الصلاة على محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تصوات لوري تفسير القرآن الكريم لكن سورة الصاد آية 45 أعوذ بالله من الشيطان الرجيم واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيد والأبصار إنا أخلصناهم بخالصة ذكر الدار وإنهم عندنا لمن المصطفين الأخيار الله سبحانه وتعالى وصفوا نبوة محمد صلى الله عليه وسلم إذ واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب رتي أو أرسني وإبراهيم يا نبي إبراهيم عليه الصلاة والسلام وإسحاق أتي أنبي إسحاق تنشي أما بدينو أنبي إبراهيم عليه الصلاة والسلام ويعقوب àti ànábì Yaqub tó náà ṣe ọmọ bíbí inú ànábì Ishaq alayhi salatu wassalam ulil aidi àwọn tí wọ́n jẹ́ olùjọ́sìn tí wọ́n ní agbára ìjọ́sìn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala fún ní agbára ìjọ́sìn wal absar bákanáà àwọn tí wọ́n jẹ́ olùrìnà dáadáa wọ́n mọ̀ pàtàkì ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala wọ́n jẹ́ ni tó ṣe tí wọ́n lójú inú tí wọ́n ma ń táwọn nítorí ẹ̀ẹ̀bẹ̀ lórí ilẹ̀ ayé wọ́n mọ̀ pé tí ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala dáwọn fún ọ̀hún náà ní kí àwọn lè wá ṣe ìjọsìn fún Allahu subhanahu wa ta'ala ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ó sọ ìtàn anábì Dawud alayhi salatu wassalam ọmọ rẹ̀ anábi suleiman bákan alayhi salatu wassalam anábi ayyub ó tún wọ́n sọ fún anábuwa muhammad sallallahu alayhi wasallam ike kó tún rántí àwọn tó dárúkọ yìí ibrahim ishaq yaqub alayhi salatu wassalam nítorí kíni nítorí kí ó lè kọ́ṣe wọn kó gbogbo sí ayé àwọn wọ̀nyí bákaná nítorí kí àwọn mùsùlùmí lè kọ́ṣe wọn tàbálà afẹ́jọ àwọn èèyàn láyé afẹ́tọ̀ ipasẹ̀ àwọn kan afẹ́kọ́ṣe àwọn èèyàn àwọn tó yẹ kálà ń kọ́ṣe ní àwọn tó ṣe wípé wọ́n lójúnú bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ni tó ń sin lọ́wọ́ subhanahu wa ta'ala ìtàdé nítorí ẹ̀bẹ̀ lórí ilẹ̀ ayé náà ní káwà sí lọ́wọ́ ọba ọlọ́wọ́ba ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ní ìdáhùn alùjọ̀nù àtàwọn èèyàn fún kankan bí o bá ń ṣe torí ìbáàdì mi ọlọ́wọ́ba gbogbo àwọn kìràkìtà tá ń ṣe káàkiri lórí kókèlélè pọ́n wọn bá lágbọ́dọ̀ ṣe é mọ́ àgbọ́dọ̀ wáyé mọ́ táà fi wá gbàgbé tọ́nù wọn ọba subhanahu wa ta'ala torí ẹ̀dá wa ẹlòmí nítorí kó ń wáyé kò sí tí ò lè ṣe lẹ́ṣẹ̀ kò sí nǹkan tó ṣe yí pé kò lè padà kò tí ó lè gbádánù nínú òfin ọlọ́wọ́ba nítorí kó ń wáyé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala a máa fi léyìí ma fira anabuwa muhammad sallallahu alaihi wasallam létí aṣọ ìta àwọn anabi wọ̀nyí ní aṣọ tó sọ ọlọ́ọ̀bá ni wọ́n kúrò ibadana ibrahim wa ishaq wa yaquba ulil aidi wal absar àwọn tó ṣe wípé wọ́n ní agbára àjọsìn wọ́n sí lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n lójú inú sheikh abdulrahman bin nasir ifáàbí alayhi rahmatullah wọ́n kọ́mẹ́ntì lórí àyà tí a kàí wọ́n ni yakúrù tààlá ọlọ́wọ́ ọba ọba àlejò ọlọ́wọ́ ọba tó ga ó ní ó ń sọ wípé wọ́n kúrò ìbáadànà rántí àwọn ẹrú wa alẹ́dínà akhlasu lana ìbáadàta àwọn tó ṣe wípé wọ́n sìn wá nísinsìn tó ṣe wípé ó jẹ́ ìtó dénú tó wá sincere zikron hasana ní ìrántí tó dá ìrántí tó dá ìrántí wọn dáadáa sọ̀rọ̀ ń pa wọn fún àwọn èèyàn ta ni àwọn náà ni Ibrahim alayhi salatu wassalam Ibrahim al-Khalil Ibrahim tó ń ṣe ayé ọlọ́mọba subhanahu wa ta'ala bákanáà wabnahu àti ọmọ rẹ̀ Ishaq wabnabni àti ọmọ ọmọ rẹ̀ Yaqub tó ṣe Yaqub ulil aidi ay alquwwati ala ibadati Allah ta'ala àwọn tó ṣe wípé wọ́n ní agbára àti sílọ́wọ́ ọba dáadáa ọlọ́wọ́ ọba fún wọn ní agbára àti sílọ́wọ́ ọba wal absar àwọn tí wọ́n ní ojú inú ay albasira wọ́n ní ojú inú pàṣípín subhanahu wa ta'ala فوصفهم بالعلم النافع والعمل الصالح الكثير الله بارو يمكن ونين بما ولي المطول والعمل الصالح بقنا أرو يمكن وشيش دادا الكثير يشتطه لفت ونكني أولي الأيدي والأبصار سوتي أماني يفهم قشي عمكا عمتي يكين يقشي لليش àwọn náà ni àwọn ànábí ọlọ́wọ́n ọba àwọn náà ni àwọn ẹni ọlọ́wọ́n ọba so gbogbo bima èyí tí ó gbọdọ̀ máa lé náà ni bóòlù àwọn ọmọ ọ̀hún àtòun gan fúnra wọn àwọn ìyàwó ohun bóòlù àwọn ṣe fẹ́ tọ́ ipa ti àwọn ẹni ọlọ́wọ́n ọba torí pé sísọ tí ọlọ́wọ́n ọba kankan bí ó bá kí ń ṣe wípé nítorí kálùbà tọ ìlànà wa ọlọ́wọ́wọ́ subhanahu wa ta'ala ni inna akhlasnahum bi khalisatin dhikrad dar àwọn ọlọ́wọ́wọ́ aṣèké ni aṣàwọn lẹ́ṣà àfọ̀wọ́mọ́ ní àfọ̀mọ́ èyí tí yóò jẹ́ kí wọ́n máa rántí kálẹ̀ máa ṣiṣẹ́ alkiyama tọ́lọ́n bá ṣe rí orí báyìí fún yẹn tó ṣe pé gbogbo tí ó pàtàkì jù lẹ́míyàn òun náà ni ọ̀kànkìyàmọ̀ rẹ̀ wàláyé orí náà ńlá ni ẹni tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá fọ̀ mọ́ tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó yọ kúrò tó yọ àwọn pàǹtí kúrò níbi ìgbésí ayé rẹ̀ in tí ó máa wá káàkiri òun náà ni bóun lòun ṣe fẹ́ rí ojú ọlọ́wọ́ bá bóòlù ṣe fẹ́ ṣiṣẹ́ alkiyama àwọn iṣẹ́ tí ó gbé ohun tó bá rí jọun gbé ní alkiyama ọlọ́wọ́ bá ṣe é fún àwọn ẹni rẹ̀ wọ̀nyí iná akọlọ̀sùnáhùn ọlọ́wọ́ bá ní àwa ní ayọ wọn aṣà wọn lẹ́ṣà àfọ̀wọ́nmọ́ ìkọ̀hárísọ́tí ní àfọ̀mọ́ kan rántí jọun gbé alkiyama tó ṣe pé iṣẹ́ alkiyama ni wọ́n máa ṣe Sheikh Abdurrahman bin Nafiri Sa'adi alayhi rahmatullah wọ́n ní inna akhlasnahum bi khalisatin azimatin àwọ̀lọ́wọ́ bá aṣàwọn lẹ́ṣà akówọ́yọ agbọn ìdọ̀tí kúrò lára wọn ní gbígbọ̀n tó tóbi bákan náà wa khasisatin jasima àwọ̀lọ́wọ́ bá a fún wọn quality kan characteristic kan tó ṣe pé jasima tó tóbi wàyí ẹ̀díkọ́rọ̀ dáar òun náà ni kí a ti kama rántí alkiyama kama rántí ilé kan jàánà ẹ̀díkọ́rọ̀ dáar àkàrọ̀tì fi kùlùbíhìn a fi máa rántí ilé kan a fi sínú ọkàn wọn wọ́n àmàlà láha bákanáà ṣiṣẹ́ fún ilé kan àṣírí sọ́fọ̀tàwọ́kì yìí èyí tó jẹ́ nǹkan tí ó jẹ́ ẹ̀ṣà àsìkò wọn àti àsìkò wọn tí wọ́n ń lò fún jùlọ òmìnkan sílọ́wọ́ bá subhanahu wa ta'ala wal ikhlaso tábàrẹ̀ sílọ́wọ́ náà kò ń ṣe sí sílọ́wọ́ wípé kárí ni sí sílọ́wọ́ pé à ń ṣe ní tọkàntọkàn nítorí tọ́lọ́wọ́ bá subhanahu wa ìnáwó ni ìkírun ni ìgbàwẹ̀ ni iṣẹ́ ájì ni ẹ̀múra ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí tá máa ń ṣe wọ́n ń ṣe bí ìfúra nítorí pé wọ́n ojú ọlọ́run wọ́n ṣe ní wọ́n wọ ẹni àwọn èèyàn jàánà ذكر الدار الآخرة في قلوبهم والعمل لها صحبة وقت والإخلاص فقنا كشنكا لك يسنسيرك والمراقبة لله bákanáà tẹmọṣọ ìwọ ọlọ́wọ́ ọba bákanáà wọ́sọ̀bù dáì lẹ́yìn nǹkan tó jẹ́ ìròyìn wọn tí ó wà pàmánẹ́ntì tó wà kọ́nsántì ọjà aláhùn zikọ̀ dáàr àwọn ọlọ́wọ́ ọba àṣìwọ́n ní ẹni tẹ́yàn máa fi rántí àkìyàmá yàtàdàkàrù bí àwọ̀ àríwú mútàdàkìrì ẹni tó fẹ́ rántí tó fẹ́ gbà wáàsì tó máa wò pé sí ayé wọn yóò máa rántí bẹ́ẹ̀ ni bẹ̀rù ọlọ́wọ́ bá yóò máa wara rẹ̀ sọlọ́jẹ́ fáwọn afá wọn sọ fún wa wọ́n ní ìmọ̀ ka ìka àwọn ẹni ọlọ́run ṣáájú àwọn ànábì ọlọ́run àwọn sàhábà àwọn tàbí'ù àwọn àtibáwò tàbí'ìn ká mọ owó wọ́n ṣe ń gbé ìgbésí ayé wọn lára nǹkan tí ìmọ̀ fi súnmọ́ lọ́run torí pé tá bá ń kà á tí à ronú sí àwa náà fẹ́ kọ́ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe pẹ̀lú yẹn ni alámọ̀rí wa yóò jẹ́ nǹkan tí ó máa dá ṣùgbọ́n àbúrò pín tí a bá ń ká ìkàkùkà ló ń ká ó ń ka ìtàn àwọn èèyàn kéèyàn ó ń ka ìtàn àwọn ọ̀tọ́ ọlọ́run ó ń ka ìtàn òbílẹ̀ jẹ́ àwọn tí wọ́n wọ̀wọ̀ kú wọ̀ àwọn tí ó máa lápá gbèsè ayé rẹ̀ ṣùgbọ́n inú ṣe pé in tí ó mú ní òkúnkúndùn òun ní kó máa ka ìtàn àwọn asfalafu sọ́ọ̀lẹ̀ ìtàn àwọn ẹni rí ìtàn àwọn anábí ọlọ́wọ́ bá ìtàn àwọn sàhábà ìtàn àwọn tabi'un atba'u tabi'in kò sí dàbí ṣùgbọ́n ni ó máa rí nínú àwọn òbílẹ̀ jẹ́ àwọn oníranù òun ló ń ká ẹlòmíà ló fẹ́ búṣì english wọn àbí nkankan yóò máa ka àwọn ìtàn àti àwọn èèyàn pàlàpàlà so unconsciously àwọn nǹkan tó ń ka ẹ̀ yóò máa affect ìgbésí ayé rẹ̀ níbo jẹ́ pẹ́ni tó ń ka ìtàn àwọn ẹni rẹ̀ unconsciously náà yóò máa affect ìgbésí ayé rẹ̀ positively so ló jẹ́ wípé ọlọ́wọ́ bá ń sọ ìtàn àwọn ẹni wọ̀nyí fún wa nínú alkùnrán nítorí kálìbà ma fi ṣèrántí ọlọ́wọ́ bá ní kí ní zíkọ̀rọ̀ dáà ìrántí john gbéǹdé alkiyama ni so ló jẹ́ pé àfáà ń sọ fún wa pé wàjàánáhùn zíkọ̀rọ̀ dáà àwọn ọlọ́wọ́ bá àṣìwọ́n ẹni yóò máa fi condition wọn situation wọn ìgbésí ayé wọn yóò máa fi rántí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala bákaná wa ya'tadiru bihim al-mu'tadir gbogbo ẹni tó fẹ́ wòye yóò máa wò wọ́n láti fi wòye bákaná wa yudhkaruna bi ahsani dhikr wọ́n dẹ̀ máa rántí wọn lọ́nà tó dáa nítorí àwọn táàmù pé wọ́n ń ṣiṣẹ́ dáadáa àwọn tá a wọ́n tẹ̀ láṣẹ ọlọ́run ọba a máa sọ̀rọ̀ wọn dáadáa a máa rántí wọn dáadáa a máa sọ dáadáa ń pa wọn anabi ibrahim alayhisalatu wasalam anabi nuh alayhisalatu musa ayisa gbogbo àwọn anabi ọlọ́run ọba yìí tá là ń ṣépè fún wọn yìí gbogbo wọn là ń rántí dáadáa gbogbo wọn là ń sọ̀rọ̀ wọn dáadáa sọ ló fi jẹ́ wípé a máa ń ṣiṣẹ́ ká lè bà jẹ́ ẹni tí ó rí ọnu ọlọ́run ọba tí ó wà at the same time káwọn tó ń bọ̀ lẹ́yìn lè máa rántí wa dáadáa káwọn tó ń bọ̀ lẹ́yìn kẹ́ lè máa rántí wa dáadáa kò ń ṣe pé èèyàn ń ṣiṣẹ́ show off kọ́ ṣùgbọ́n tí èèyàn bá ṣiṣẹ́ tó ṣe pé àwọn almutazakirun àwọn èèyàn tẹ́ rántí ọlọ́run ọba wọ́n ti so ló fi jẹ́ wípé ìkan sọ́nà àwọn sàábé sọfánàbíwa sallallahu alaihi wasallam ó ní ẹlòmí ò mọ́ ṣe dáadáa ó ń ṣe dáadáa ṣùgbọ́n dáadáa tó ń ṣe èyàn àwọn èèyàn yìí pẹ̀lú ẹ̀ àwọn èèyàn yìí pẹ̀lú ẹ̀ kò ń ṣe pó ń ṣe nítorí káyẹ̀ lè máa yìn ń kọ́ ṣùgbọ́n bó ṣe ń ṣàwọn ṣe dáadáa yẹn yìí bí yóò ń ṣe tọrẹ àánú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàkiri ni bó ọlọ́run ọba ń fún mi ní ni ìródùnú lọ́lọ́wọ́ ọba ń fún láyé oúnṣòwò ló ní kí àwọn èèyàn kan máa yìn ó ṣùgbọ́n ń ṣiṣẹ́ tó ṣe pé tí àwọn èèyàn bá ń rí wọ́n mọ̀ sọ̀rọ̀ dáadáa ń parẹ́ so ara ìródùnú ní fún mùsùlùmí bẹ́ẹ̀ fún rògbùmí níbẹ̀ so ló fi jẹ́ pé afá ń sọ fún wa pé àwọn almutazakirun àwọn tí wọ́n ń gbà wá àti tán kọ́ṣe tán rántí wọ́n ṣe kí wọ́n á máa gbà wá àti pẹ̀lú ẹ̀ ó wà á jẹ́ pé ìwọ́n jẹ́ ìrántí dáadáa fáwọn tó ń bọ̀. Ilé bá nàbí Ibrahim Àìsọ́látọ̀ Sọ́lámà ìṣòkò wàjá alìlúrí sáàdà Sitkin fi àkìrí. Ilé ọlọ́run ọba fún mi ní kí ni nǹkan dáadáa, ká máa sọ̀rọ̀ yẹn dáadáa látara pé àwọn èèyàn bẹ́nẹ́fìtì níbi ìgbésí ayé yẹn. bí ń bẹ ìpè èèyàn fún látara àwọn nǹkan tó fi kalẹ̀ àwọn ìbàjẹ́ tó ṣe kalẹ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀ láburú ni wọ́n máa ní ká mú kan nínú méjèèjì kán máa sọ̀rọ̀ wa láburú àti kán máa sọ̀rọ̀ wa ní dáadáa èrò lápìfẹ́ kán máa sọ̀rọ̀ wa dáadáa ni kò ń ṣe ọ̀rọ̀ ti ṣó ọ̀f ṣùgbọ́n ká máa lékún ní ládàá lọ́dọ̀ ọlọ́run إسماعيل واليسع واذكر وبل كفي وكل من الأخيار الله يا نبي صلى الله عليه وسلم تو mention رجي إسماعيل يا نبي إسماعيل عليه الصلاة والسلام to mention أمع نبي إبراهيم شما الله سبحانه وتعالى كلكم إبراهيم إسحاق يعقوب وتوميتي خليران أن إسحاق جاء إبراهيم بكنا Yakubu jẹ́ ọmọ Ishaq ọlọ́wọ́ àmọ́ ṣílẹ̀ fún àwọn kọ̀ọ̀kan ní àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́wọ́ àmọ́ ṣílẹ̀ fún àwọn kọ̀ọ̀kan ní àwọn ẹ̀dá rẹ̀ Ibrahim bá Ishaq bá ní Yakub bá Yusuf ọmọ Yakub anábì ọlọ́wọ́ bá ní gbogbo wọn wá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbọ́n lè wọ́n tó bẹ́ẹ̀ bàbá lè jẹ́ ànábì ọlọ́n kọ́ ọmọ jẹ́ ànábì ọlọ́n bàbá lè má jẹ́ ànábì ọlọ́n kí ọmọ jẹ́ ànábì ọlọ́n bákan náà bàbá lè jẹ́ níre kọmọdé níbi bàbá lè jẹ́ níbi kọmọdé níre bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá lè ṣe bàbá lẹ́ni tí ó ní orúkọ ṣùgbọ́n náà ni ó ní orúkọ ẹ̀mọ́ àwọn ọmọ rẹ̀ ò ní ní orúkọ tẹ́ mọ́tò owó náà àmọ́ iye àwọn olówó tà ń porúkọ olóòjì ṣùgbọ́n mọ́ ṣe lọ àwọn ọmọ ọ̀rán ṣe kí wọ́n wọlẹ̀ bẹ́ẹ̀ kò ṣe kí wọ́n àmọ́ gbáyé kọ́ wọ́n gbáyé ṣùgbọ́n bàbá wọn ṣe lórúkọ àwọn olórúkọ bẹ́ẹ̀ àwọn olórúkọ bẹ́ẹ̀ ni bàbá mi ń bẹ kò sẹ́ni tó mọ̀ ń bì kankan ọlọ́wọ́ bó kàn fọmọ kan yọ lára àwọn ọmọ ṣe pé òun ní ó orúkọ rẹ̀ jáde ṣùgbọ́n lọ́wọ́ bá máa ṣe àwọn nǹkan nígbà míì tó ṣe wípé bàbá ó lórúkọ ọmọ tún wá jáde ọmọ tún lórúkọ ju bàbá rẹ̀ lọ ọlọ́wọ́ a ṣe bẹ́ẹ̀ so anábì Ibrahim alayhisalaam ó bí Ishaq anábì ọlọ́wọ́ bá Ishaq náà tún bí Yakub anábì Yakubu náà wá bí kíní ó bí àwọn ọmọ ó bí Yusuf anábì ọlọ́wọ́ bá náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tún fà yọ èyí tó pọ̀ nínú àwọn ànábì ọlọ́ọ̀bá nínú àwọn bàbá Israel ṣùgbọ́n àwọn alápáwá ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní kí ànábì Ismail alayhi salatu wassalam kò jáde láàrin wọn gẹ́gẹ́ bí ànábì ọlọ́ọ̀bá sọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wá ní kí ànábì Muhammad sallallahu alaihi wasallam kó náà jáde létà so àrọmọdọ́mọ àrọmọdọ́mọ ànábì Ismail ọlọ́run ní kí sallallahu alaihi kó ju gbogbo àwọn ànábì lọ sotori náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala a máa ṣọ́lá rẹ̀ bó bá ṣe wù a máa ṣọ́lá rẹ̀ bó bá ṣe wù sọ́lọ́wọ́ bá sọ fún anábíwa muhammad sallallahu alaihi wasallam wadkur ismail láti ismail ismail òun ni ìyá rẹ̀ tí ó gbé ohun àti tó gbé tí anábí ibẹ̀ ni anábì Ismail ló ti dàgbà tí àwọn ìdílé Jurhum tí wọ́n wá láti ìlú Yemen táwọn náà wá dó síbẹ̀ káwọ mọ́ka ṣe bó ṣe rí lónìí káwọ bí àwọn èèyàn ṣe ń rọ́ lọ́bẹ̀ dé ilé out tí àwọn èèyàn ń lọ́bẹ̀ so anábì Ismail alayhi salam ọlọ́wọ́ bá ní kí وذا الكفل أتذا الكفل وكل من الأخيار أولاً بقبا وتادروا كوي أنيري نوا أنيري أوني بقبا نعم بفوني الله سبحانه وتعالى وكل من الأخيار أولاً بقبا أنيري نوا سو شيخ عبد الرحمن بن ناصر الساعدي عليه رحمة الله wọ́n ni ayi wadhkur awlad al-anbiya ọlọ́run ilẹ̀ ànábì àwọn ànábì wọ̀nyí bí ahsani zikr ní ọ̀nà tí ó fi dáa jùlọ a fún pé ọlọ́run àwọn ẹni rí a ma ń sọ̀rọ̀ wọn dáadáa a ma ń fi ọ̀rọ̀ wọn ṣe fún nítorí kí lè kẹ́kọ̀ọ́ sọ أحسن الثناء نيو تفيد جلو فإن كل منهم من الأخيار إكو كنا وتداركم وي يعني رينوا الذين اختارهم الله من الخلق أما تشلون بصا لك نينوا ويدار واختار لهم أكمل الأحوال ọlọ́run bá wá pàlẹ́sà fún wọn àwọn ìgbésí ayé tó fi dáa jùlọ minala amal a ní kama ṣàwọn ṣe tó fi dáa jùlọ wal akhlaq ìwà wọn ìwà tó fi dáa jùlọ wal sifati hamida àtàwọn òyìn wal khisali sadida àti àwọn ìwà tó jẹ́ ìwà tó dáa ìta gbọ́dọ̀ rí àwọn ọmọ wa lórí oníkájẹ́ni tó ṣe wípé yóò ní ìwà tó dá yóò ní ìwà tó dá yóò máa ṣiṣẹ́ tó dá kí là ń pè ní kéèyàn ṣiṣẹ́ tó dá olóòrùn ni pé ń tọ́lọ́wọ́ bá sọ kàmùṣẹ́ tó ní kájìnà sí kájìnà sí èyí ń tàbí máa ń mọ ẹni rẹ̀ nìyẹn ìyàwó ló kọ sí àwọn òfin ọlọ́wọ́n bá wọn má mẹ́ni rẹ̀ nù bákanáà ọ̀nà wo ló fi ń bá àwọn èèyàn rí léèkì ṣé ọ̀nà tí ọlọ́wọ́n bá fẹ́ ni àbọ́nà tí ó fẹ́ tábálé èèyàn kan níwà ìtàtímọ̀ mọ ìwé èèyàn kò ní pé ṣó ń bá àwọn èèyàn lò bọ́lọ́run ṣe fẹ́ kó bá lò àbí kò lò bẹ́ẹ̀ la ṣe fẹ́ ríléètì pẹ̀lú ọlọ́wọ́n la ṣe fẹ́ ríléètì pẹ̀lú àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́n bá àwọn kan tọ́lọ́ ọba ní ká máa ṣe fún àwọn èèyàn ká fi bá àwọn èèyàn lò ṣá ń ṣe àbá ṣe kálukú fún rẹ̀ ó lè rẹ̀ ti ara rẹ̀ lè sọ ara rẹ̀ kò ń ṣe ti ìgbéraga kọ́ bẹ́ẹ̀ ni kò ń ṣe ìyìn ara ẹni ṣùgbọ́n kéèyàn fi wo pé bóò lòun ṣe jìnnà sí àṣẹ ọlọ́wọ́n bá sí èyí tó ní í ṣe pẹ̀lú la ṣe ń eléyìí in tó pàtàkì ni so a mọ̀ mọ̀ ìtàwọn ẹni ọlọ́wọ́n ọba dáadáa tó ń ṣe nítorí káwa náà lè máa kọ́ṣe àwọn nǹkan wọ̀nyẹn nítorí káwa náà lè máa mú lò ká lè máa fi tún ìgbésí ayé wa ṣe torí pé gbogbo àwọn tí ọlọ́wọ́n bá dárúkọ ọlọ́run ilé ìtí a sọ yìí ìrántí ni bẹ́ẹ̀ ni àwọn tán jẹ́ àwọn almuttaqun àwọn ẹni páyọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala àwọn tán tẹ̀ láṣẹ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba ni yóò máa bẹ fún wa àti ta'ala kó jẹ́ àti bọ̀tán ẹnì wa kó dá kó jẹ́ a lè kọ́ṣe àwọn ẹni wọ̀nyí sheik abdulrahman bin nasiri sa'adi alayhi rahmatullah wọ́n ní ààbà ayé díkùrù àwùláyé àmìyà ìsọ̀fọ́ ìmọ̀ràn ti àwọn ànábí ọlọ́mọba tán jẹ́ ṣàì wà díkùrù ọ̀sọ́fì yìí bákanáà ká máa sọ ìròyìn wọn fún àwọn èèyàn díkùrù fi hádà al-Qur'an bí díkùrù ìrántí ló jẹ́ nínú al-Qur'an onírántí yatazakkaru bi a'walihim mutadhakkirun tó ṣe pé àwọn tí wọ́n fẹ́ rántí ọlọ́run ọba àwọn tó fẹ́ gbà wá sí tán máa ń wo conditions wọn tán ń wo báwọn ànábì yẹn ṣe lùgbé sí ayé má ṣe báwọn èèyàn lò àwọn náà máa kẹ́kọ̀ọ́ látàrẹ̀ إلى الابتداء بأوصافهم الحميدة المقتدون gbogbo àwọn tó fẹ́ kọ́ṣe àwọn èèyàn wọ́n máa kọ́ṣe àwọn tá a pẹ̀lú àwọn ìròyìn tó ṣe yí pé wọ́n jẹ́ irú ẹ̀yìn wọ́n máa jẹran láti ṣùkíní láti kọ́ṣe wọn òun ló jẹ́ pé kálà ń sọ ìtàn àwọn ànábí ọlọ́run ọba ìtàn ẹni rí à ń sọ fún àwọn ọmọ wa à ń sọ fún àwọn aya wa eléyìí lára nǹkan tí ó mọ̀ díkán gbẹ̀ngbẹ̀ lọ síbi ìṣiṣẹ́ dáadáa ni unlike ìtàsọ lẹ́ẹ̀kan ni tó pé ẹlòmí àwọn ìwé pàǹtí yóò kó wá sílé yóò ní kí ni òun fi ń díúdí málákà ọmọ ẹ̀ láti lè fi sọ lárúbáwá láti lè yóò wá pa àwọn ìwé ìtàn rádanradan tó ṣe pé àwọn tán lẹ́kọ̀ọ́ làwọn tán kọ́ tán láwọn fẹ́ kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ tó nítorí pé nǹkan fẹ́ jẹ́ kọ́ mọ́ gbọ́ lárúbáwá náà lòun fi kó gba àwọn nǹkan yẹn wá nítorí pé ọmọ lè kẹ́kọ̀ọ́ látara ìtàn ẹni rẹ̀ ìtàn àwọn ànábì ọlọ́run ẹni ìṣíwájú lárúbáwá náà ni wọ́n yí kọ́ èyí tán fi english kọ́ english náà náà fi kọ́ ṣùgbọ́n àlọ́ ń kọ́ wọn ìwé pàtipàti wà lẹ́yìn tó ṣe pé àwọn nǹkan tí ò yẹ kí wọ́n mọ expose àwọn ọmọ sí wọ́n mọ expose àwọn ọmọ sí àwọn aláàfin bíúdi kìníkan wọn ni so eléyìí nǹkan tí ó dáadé a gbọ́dọ̀ mọ bíúdi ọ̀rọ̀ àwọn ọmọ wa pẹ̀lú àwọn nǹkan tí ó lápa lórí wọn tó bá rí jọ́ gbìyànjú alìkìyàmá positively èyí tí ọmọ fi dàgbàsókè nínú ìsúnmọ́lọ́wọ́ba subhanahu wa ta'ala òun lágbọ́rọ̀ máa fi tọ́ wọn ilé ìlọ́lọ́wọ́ba subhanahu wa ta'ala ń sọ fún wa wípé haza dhikrun wa inna lil muttaqina la usna ma'ab ilé ìtànsọ ìrántí ni àwọn tán bá dẹ̀wà jẹ́ ni tí wọ́n jẹ́ muttaqun tán tó ti òfin ọlọ́wọ́ba àti bọ̀tán dáadáa ó jẹ́ ti ti wọn èyàn rẹ̀ lè jẹ́ mùtẹ́kì àfi kó ma mọ òfin ọlọ́run ọba ìtọ́nà ń bá fẹ́ kí ó ṣe ó mọ̀ ní tó fẹ́ kó jìnà sí yóò jìnà sí ṣòṣẹ́ kì ń tẹ̀síwájú wọ́n ni wàrírọ̀ ma mẹ́nà lọ́hù àlejìbìhì ní ọlọ́sọ́ fi zakiya èyàn ma àwọn بكنا و وما نشر الله من الثناه بين البريه اوين تشكر الله سبحانه وتعالى في وما بفوا لا يا وايا فاذن نوع من انواع الذكر اليه لا رانا تي في رتي الله وبان لا رانا تشكي ايا في ما يسمى الله وبان وهو ذكر على الخير òun náà ni kí a máa rántí àwọn ẹni rí ká máa sọ ìtàn àwọn ẹni rí fún àwọn èèyàn òmìnà àníwá ìdíkir lára àwọn ọ̀nà tí a fi rántí ọlọ́wọ́ba tí a fi súnmọ́ ọlọ́wọ́ba onídíkùn jazari alilkhayr wà alishar oníkíyàn máa mention ẹ̀san tó ń kálukú ló mọ ọmọ búlé ẹkọ́ ń yà sí búlé ẹkọ́ ń yàgù fún torí ẹ̀ ọlọ́wọ́ bá wá ní wọ̀lẹ̀ hádà kọ́ tí ó lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ ike wa inna lil muttaqin rabbahum àwọn tán páyọ̀ ọlọ́wọ́ ọba wọn dimtisali awamir pẹ̀lú min kulli mu'minin wa mu'minatin ọkùnrin ní abóbìnrin làúsùnà ma'ab àti bọ̀tá dáadáa ma jẹ́ ti tí wọn àìlà ma'aban hasanan wa marji'an mustahsanan àti bọ̀tá tó jẹ́ ìtí ó dá bákanáà ibò padà sí mustahsanan tó ṣe pé èyàn ó fẹ́ tẹ́yìn ó láìkì ilé yóò ma jẹ́ titi wọn قالوا الله سبحانه وتعالى ومن جنات عدن مفتحة لهم الأبواب هناك الجنة تشريكه ما ببعض الديره إن يكون هو الجنة هواني يكرم له أن تباتي هو الجنة يوم بمبل بيري سو جنات عدن جنات عدن مفتحة لهم الأبواب أي من بيت èyàn lè lówó kó mọ́ nímá èyàn lè lọ́lá kó mọ́ nímá ṣùgbọ́n aljanna tó bá fi lè wọnú rẹ̀ ìgbádùn tí ó ní wá sópin ni so torí ọlọ́mọba subhanahu wa ta'ala ó ń fi ọkàn olùpáyọ̀ ọlọ́mọba àwọn tán tẹ̀lá rẹ̀ ìpé tẹ́ bá kú tẹ́ kúrò láyé òpin ẹ̀ náà kan wọn aljanna ṣe ń bẹ fún yín aljanna tó ṣe pé kí ni mufattahatan lahumul abwab lẹ́kún rẹ̀ ṣíṣe ni àwọn afẹ́ẹ̀tì wọ́n ní ẹni tó bá wọ àjánà òun kọ́ lóyè máa ṣe wàhálà fún fẹ́ ṣí lẹ́kùn lẹ́kùn ó máa ṣí fún rẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́mọba subhanahu wa ta'ala yóò fún ní àwọn akádà àwọn tí wọ́n máa ṣe bọ̀ ìsìn nǹkan yóò fi wálẹ̀ báwo fílẹ̀ nǹkan yóò fi wá rẹ̀ ẹlòmí olówó gbádùn ó jẹ gbogbo ẹ̀ ìjọ kan náà ni wọ́n kan lọ jù sínú sàárè in tó lóun fi kalẹ̀ àwọn kan ní ó kọ̀ntró ẹ̀ lẹ́yìn rẹ̀ ni ó ti tán òun lọ ṣe ṣírò tó kó dọ́ àwọn ọmọ àtìyàwó àwọn ẹbí àwọn lè mọ̀ gbádùn tí ó fi kalẹ̀ òun ló mọ̀ bí tó ń ti kọ́ àwọn nǹkan ẹjọ́ ní ṣe bí nǹkan haramu ní àbí nǹkan halali yóò lọ ṣe ṣírò rẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá ní pé yóò ṣe kiri yóò gbádùn ẹ̀kú yóò gbádùn ẹ̀kú ṣùgbọ́n kí ló padà ṣẹlẹ̀ ó fi ilẹ̀ ni ó fi àwọn nǹkan wọ̀nyẹn lẹ̀ tí ó dẹ̀ lọ ṣe ṣírò ẹ̀ àbí kí nǹkan yẹn fi ilẹ̀ àmọ́ yóò lówó tó yẹ pé kò ní mọ́ ẹlòmí ẹ̀rí tí ó mọ̀ ẹ̀fẹ́sẹ̀ gbálẹ̀ káàkiri lára àwọn tó mọ̀ tán ká ah, ọkùnrin tó ń lọ ẹ̀yìn báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí nígbà kan oníbàbá kan tó ń sọ fún mi ní nǹkan bí omari tó bí 15 or 20 years nígbà wọn bó ṣe wà ní àmúwọ́dọ̀fin bàbá rẹ̀ wọ́n sọ pé nígbà táwọn owó dénú ẹ́stéètì mọ́tò mẹ́ta làwọn gbó wọnú ẹ́stéètì ẹni tá ń sọ yìí ìgbà tán sọ ọ̀rọ̀ yẹn fún mi ọ́n tọrọ jẹ lọ́wọ́ àwọn yẹn àwọn míì ló ń sọpọ́tì ẹni tí ó gbé mọ́tò kan wọnú ẹ́stéètì tó ṣe pé ó kàn wà lọ́kì láti lè jẹ kí ilé tí wọ́n ìyẹn ló kọ́ thousand kí ní tán ṣe lára àwọn yẹn ló ń sọpọ́tì ẹ̀

ẹjọ́ kan láwọn kan gbégi di ibi tí wà bá ọmọ náà lè rí o lè kọjá bíbà yìí so in tó wá kójọ tọ́lọ̀ ń bá ní kí ó báyàn kalẹ̀ ọlọ́run ní kó báyàn kalẹ̀ bóò ló ṣe lọ àwọn nǹkan wọ̀nyẹn bóò ló ṣe láwọn nǹkan yẹn kójọ ẹni tó bẹ̀rù ọlọ́run ọba yóò máa ṣe kí ni yóò máa ṣọ́ra ṣe bóò torí pé nǹkan ìsílà kó ń fi ilẹ̀ àbíkan fòun lẹ̀ bóun bá fi ilẹ̀ ẹ́ òun ó ṣàkáǹtì báwọn nǹkan yẹn fi òun lẹ̀ náà tó ṣe yí pé òun padà tó ṣì ní owó ṣàkáǹtì gbogbo tó ń ṣe mọ́ lòun ti rí kójọ ṣùgbọ́n ẹni tó bá ṣiṣẹ́ aljanna tó bá wà aljanna kò sí kéèyàn fi àwọn ọ̀rọ̀ aljanna ìgbádùn aljanna kò ní fi ẹni tó bá wọlẹ̀ kò ní fi ẹni tó bá wọlẹ̀ fẹ́ẹ̀lọ́fẹ́ pé kí ni jannatu adn jannatu iqama ibi tẹ́ yóò máa gbé lọ ní so ló jẹ́ pé ẹni tó máa ń ronú iṣẹ́ alkiyama yẹn ni ó gbajúmọ̀ yóò kẹ́mọ̀ pé ayé yìí àwọn mú gẹ́gẹ́ bí ọkọ̀ ojú omi táwọn fẹ́ fi sọ́dá sí òdìkejì ni ṣùgbọ́n tó bá wáyé mọ́yá yóò máa gbégbé ayé bí ẹni kún wọ́n máa bẹ̀lọ ni àwa náà dẹ̀ rí pé kò sẹ́ni tó ń bẹ̀lọ gbére lórí ilẹ̀ ayé ìtawà náà mọ̀ ní wọ́n yí láti máa sọ̀tàn fún wa àmàwé èèyàn tá a mọ̀ tán ti lọ àmà wọn tán lọ lánàá àwọn mí ó tún lọ lónìí náà so kí láwà wáyé máyà fún táà ní máa rántí ọlọ́run subhanahu wa ta'ala ṣe kì í sọ fún wa wọ́n ní thumma fassarahu wa fassala ọlọ́run ọba wá jannati iqama jannati aljanna tó jẹ́ ti bùgbé la yẹ́bùrí sọ́hìbùhà bàdàlà mínà ẹni tí ó bá fi lè wọ́ kò tún ní máa wá nǹkan ní ìmà ní kàmáàlìyà látara pé ó pé ìgbádùn parí síbẹ̀ wàtàmáàmì na ìmìhà ìdẹ̀kún bẹ̀ èyí tó parí ni tó dópin ni wà lẹ́yìn só mikharijina mínà wọ́n lábí mọ̀kọ̀rọ̀jìn wọn ní kúrò mẹ́ wọn nílé wọn مفتحة لهم الأبواب أي مفتحة لأجلهم أبواب منازلها ومساكنها أوان لكم بي أوان جسي بي أشي لفوان لا يحتاجون أن يفتحوها هم أوان يد لا تماشي أوان كيوم وباشيشين بل هم مخدومون أوان أوان خدم الجنة هم ماشي بوئيسي àwọn tí wọ́n ma sáàbù wọn tí wọ́n ma ṣe bọ̀ ìsìn wọn náà aljanna wọ́n hada dalilun aidan al'amani tan eléyìí ẹ̀rí ni fún ìfọ̀kànbalẹ̀ àtàm tó pé pérépéré wa annahu laysa fi jannati 'adnin ma yujibu an tughlaqa li lẹ́kùn rẹ̀ máa wọn tán bá ti wọ́ àbí tí wọ́n ní wọ́n fẹ́ lé wọn jáde so ló jẹ́ pé ẹni tó nílò àkáyì èyí tí ó mọ̀ ṣiṣẹ́ tọ̀ ní ilé abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàánú wa kó ṣe ìṣiṣẹ́ aljanna subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته